من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم الظالمين غير مكافئين فما استمتعتم به منهن فأتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم من بعد الفريضة إن الله كان عليما حكيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمحصنات من النساء إلا ما ملكت أيمانهم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم أن تبتغوا بأموالكم مفسدين غير مسافرين فما استمتعتم به منهن آتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما هذا حكم الله سبحانه وتعالى وما في ó غير bí ẹ̀dá kaná ọ̀rọ̀ ẹ̀dá tó dá kò lè máa báwo ni títóbi ọba tó dá wa àti aláǹkọ̀rẹ̀ ọba tí ń pèsè jẹun fún wa òun lọba tí ó lóore tó máa ń kọ́ ẹrú láti wá orin lọ́dọ̀ rẹ̀. láti tó kí ẹ̀rọ wá orin lọ́dọ̀ rẹ̀ ó ti jápọ̀ lólo rẹ̀ òun nìkan tó tó náà ni máa sọ fún àwọn ẹ̀dá láti rí pé kí wọ́n wá gba orí lọ́dọ̀ òun orí kò nìkan lórí rẹ̀ pọ̀ títí tán nínú ọ̀dẹ̀wà tó ṣe fún wa òun náà làwọn òfin tó gbé kalẹ̀ láti máa lè tẹ̀lé ayé wa so that a lè bàtà ara bẹ̀ sórí eré a lè rí ọ̀run rẹ̀ láyé kí tó pọ̀ àbẹ́yí tó kéré tó ti lọ́ba kàn wá tó pọ̀ tó òkè rẹ̀ ṣe fún wa nìyẹn. Abẹ́nú àrùn rẹ̀ ọlọ́run tó lé ìmọ̀jọ́ àjẹkọ̀ kà fún ọlọ́run. Nǹkan lè jẹ́ kí bàjẹ́ ó kàn òun náà ní kéde tẹ̀lé fẹ́nu rẹ̀ kó lóun ní tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run àbóhùn ní tẹ̀lé àṣẹ ọlọ́run. Gbogbo ọ̀nà tí máa bá wa lè ṣẹlẹ̀ sí ọlọ́run. Àtọ́ àlékún kẹ àlékún kẹ. Ẹni títí lóore jùlọ nínú àwọn ẹ̀dá ọlọ́run. òun náà ni àlẹ́wà Muhammad àwọn ará ilé àwọn tí wọ́n ti wá wọ́n lẹ̀lẹ̀ láti jẹ́ ẹ̀kọ́ ní gbogbo ẹ̀dá wọ́n ṣe lórí pé lẹ̀kọ́ yóò gbogbo tí gbogbo tí wọn èyí tó ná wa lówó ń bẹnu ẹ̀ èyí tó ná lẹ́jẹ̀ ń ẹ̀ kọ́dà èyí tó ná àwọn tí ọlọ́run ló ń sára di àyíkáwa náà wáyé táà kí ń wáyé tọ ọ̀rọ̀ ọlọ́run fúnra wa àtẹ̀nú àpẹẹrẹ ọlọ́run mọ́jú ọ̀rọ̀ látàrí ọlọ́run wọ́n lálẹ́ ààrẹ wọn tó ọlẹ́ ìwọ̀ ìdájà nílẹ̀ ìgbòrúlà níbi tí abátẹ̀sírì súrẹ́tì nìkan ìdí ọgbà ọ̀rọ̀ ọlọ́ọ̀bà láẹ̀lẹ́kẹrin èyí tí aláìlẹ́lẹ́lá àwọn ìdájọ́ ìdílé aláyọ̀ ìfẹ̀mí ayé bá ṣe fẹ́ra wọn àwọn àwọn lágbọ́dọ̀ fẹ́ àwọn owó láàrin fẹ́ lórí ọgbọ̀rọ̀ wàhálà ló ṣẹlẹ̀ láyé akiri níta láyé tó lẹ́yìn lẹ́yìn wà fẹ́ wa lọ́mọ ọ̀tọ̀ ní tó yẹ ká bá gbé ọ̀tọ̀ mẹ́ta náà dé ẹ bá bí ọmọ ilé ìbò ni gbogbo lẹ́yìn láàbà bẹ̀rẹ̀ àti gbé tó yẹ ká bẹ̀rẹ̀ àti gbé òkú sílẹ̀ ilẹ̀ ló yẹ ká bẹ̀rẹ̀ ní pé ẹ bá fẹ́ bá mi pèlè lórí rẹ̀ lọ sí mùsùlùmí ni ṣé wọ́n mìíràn ni tó wà nípa ẹ̀sìn tàbí kó tẹ̀jẹ́ tó ń bá àti torí ẹ̀wà fún ọmọ yìí ẹ̀sìn ni ó dá ọ̀tá àbàtẹ̀ wà fún ọmọ wa fún yín bẹ̀tọ́rí wípé a rí pé ẹlẹ́sìn Islam ní ìlú lálẹ́ ọmọ fún yín ẹ ọ̀pọ̀ tó kù lọ́dọ̀ obìnrin òun náà lè kárí pé mùsùlùmí ni tó sì níwà gẹ́gẹ́dá náà lọ́dọ̀ ọkùnrin mùsùlùmí ni tó níwà tó tún wá ń lò mú obìnrin jẹ́ òsínà ìṣẹ̀dá bá lè tọ́lá ọkùnrin gbogbo orí tó kọ́ àyàbá ni eléyìí tá a kọ́ra wá sínú wàhálà rẹ̀ lónìí lórí àwọn ẹja lọ́wọ́ blog group ẹja lọ́wọ́ genotype àwọn olùmọ́lọ́rọ̀ tó pọ̀ lórí ẹ̀rọ wàhálà ni ó yóò kà fún wàhálà ti lẹ́lẹ̀ fún wa ni nígbà bá lọ́wọ́ genotype wa káwá lè máa rí oríire àtàánú àti ìfàyàbalẹ̀ lórí ẹ̀. ẹni bá bẹ́ẹ̀ náà nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lọ gbọ́ ọ̀rọ̀ wo làwọn olùlọ́sọ fún wa nípa àlàáfẹ̀ yìí ó ti di ọ̀rọ̀ kan lọ́tọ̀. àmọ́ wípé ó ní fọ́mà ìlú bí báyìí ni kì í fọ́mà ọ̀fà kì í fọ́mà ẹ má jà bẹ́rẹ̀ ìláyà ìtọ́lọ̀ ọba ebe ká ṣe òní ẹgbẹ́ kí amójútó eléyìí ni àkòrí sí amẹ́nubà lánàá díẹ̀. nígbà táyì wá túká Allahu subhanahu wa ta'ala kún nínú àwọn táà gbọdọ̀ sọ pé kọ́ ìdí rẹ̀. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم Olórí ọkọ rí ní àbíkò tẹ̀ sí ìlọrin, tó bá ti lè jẹ́ pé ìyàwó ìyẹ̀sẹ̀ ní bá ń jẹ́ àgbọ̀nà tẹ́kí ni àgbọ̀nà súnpọ̀ gbogbo bá lọ́wọ́.

كتاب الله عليكم ìtọ́parí ẹ̀mẹ́nu òfífẹ́ lókè tó lẹ́rú tẹ́lẹ̀lẹ́fẹ́ ó wá ní كتاب الله عليكم لأن الله سبحانه وتعالى كتب المقابر كل شيء قبل أن يخلق السماوات والأرض òfin ó ti tarí rẹ̀ ó ti tó kalẹ̀ ó tó dárí àti sọ́nà ìyẹn ní pé كتاب الله عليكم nínú tí mo kọ́ lé sórí tí mo ti lókè fún inú bẹ́ẹ̀ bọ̀rọ̀ fún bẹ́ẹ̀ وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم dúkìá wà ní ọ̀tá gbọ́dọ̀ pèsè àkàlẹ̀ láti lè fi fẹ́ obìnrin a gbọ́dọ̀ gbìyànjú pé mo sanwó lórí ẹ̀ ó kéré o àbótó ni owó níwà òun nílùú làdà fún àwọn apẹlẹ́tọ̀ fún máa wà rá àrà ìgbìmọ̀ gbogbo àwọn ẹ̀yẹ lẹ́gbẹ̀dìlá tó sáájú yẹn ẹ má débi ẹ lẹ́yìn àwọn eléyìí kò sí lẹ̀lẹ̀ kù àwọn olùmọ́lẹ̀ ònílà yẹn ìtumọ̀ ẹ̀rí pé àmìká yẹ́kọ̀ àyálẹ́ dáadáa òkú tàkàlífù hamsa àfẹ́yàwó yóò mọ fọ́ọ̀lù sábẹ́ ìdájọ́ ìṣẹ̀yà márùn mọ̀kúrúkù mọ̀há àwọn ẹ̀mùn wájibun mandubun murah àbúrò tó gbà ní ìbámi àmá tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ wọn ni pé òun nílò àdàkù mo ṣe lẹ́tọ̀ọ́ àwọn olùmọ́wà sọ wípé ọ̀rẹ́ ìrẹ̀kọ́ kásọ pé ó wáyé kò fẹ́yàwó àwọn àjẹyà tó yẹ oníjọ ọkùnrin yà tó yẹ tó bá lè mánéjà rẹ̀ tí ò ní ṣe jùlọ tí ó sì ní kó nira náà rẹ̀. أن tó bá tẹ̀ lọ́rùn pẹ̀lú mi ò fẹ́ orí kan ẹ̀já wá gbé pé òun kọ́ nípa ní àwọn òṣèlú àkàlù wọ́tà alámọ́ ń kádàrà pé yóò wà ní kò sí kádàrà tó rọ́bẹ̀ obìnrin tó rọ́bì lọ nínú àwọn ọkùnrin ara rẹ̀ sì pé kódà ó lágbára àti bọ́ọ̀lù rẹ̀ jẹ́ ẹgbẹ́ torí àìrójú àìráàyè ayé àtẹ̀sìn pàtàkì òsì lọ olùkọ́ pọ̀ pẹ̀ kò jẹ́ kí àwọn àìyàn ti ẹ̀rọ pé àwọn òṣèkiri

lẹ́yìn ìgbà tó jáde nínú mẹ́ta kí ni o lọ́tọ́ sí àwọn. Tàbá tí sọ àmàbí ìlà Zakariya alayhi salam, ìtànàbí Zakariya á rí pé Mẹ́ríàmà lójó sọ pé kí n lúbẹ̀ẹ́ bóyá wà ní kí bóyá fún mi. هنالك دعا هنالك دعا زكريا ربه ẹgbẹ́ ìrúkẹ́ wo padà sábàtà padà tó yá ìgbà láyé tọ́wọ́ bá mú wá ló wọ́n fa àlàyé tó mọ̀ ṣe ẹlẹ́ láti kó lórí ara ẹ̀ bó bá ti lọ lúrẹ̀ ní pé kì í sọ̀rọ̀ ẹ̀yẹ̀ gbà ọ̀rọ̀ ẹ̀yẹ̀ gbà ní pé tó bá sílẹ̀ táàjẹ̀ yé àti tó òní là àìláàrùn mùbá tó bá ṣe é tí ó bá ládá tí ó bá ṣe kò ṣẹ́fẹ̀ lórí ẹ̀ látọ̀jú èèyàn lówó àbí kò lè súnmọ́ obìnrin láti dàgbà kó débi ní kó fẹ́yàwó ni ìgbéyàwó fún orí débi ní kì í sọ̀rọ̀ yẹn tó bá fẹ́yàwó irú ẹni náà fẹ́ra ìyàwó kí á tó haram torí pé kò lè súnmọ́ obìnrin tó fẹ́yàwó sí. أن تبتغوا بأموالكم نبي الله زكريا عليه السلام nígbà tó rí Mariama àlẹ́ àṣàlẹ̀ tó rí orin tọ́nà ń ṣe fún ìbẹ̀rẹ̀ àkùránì ní àtọ́nà olè ṣe báyìí èmi ti dákẹ́ pé òun lè bí mamá àbẹ́bẹ̀ wọn ló dákẹ́ ìpé mo ti dákẹ́ pé ìyàwó mi tẹ̀lé bí ìní wà lẹ́la ágùn mi ní wàṣà pé ewu tuntun á orí mi wọ́n mọ́ra àti àáfẹ́ ìyàwó òun ti ti gbà gan

àwọn kájọ́lá kan àtòjú ọ̀la kan mọ́ bá fi kó lẹ̀ ọmọ pé náà àgbà ilẹ̀ nàìjíríà tó ṣe the forty and the collection láti pa náà tù náà tù láti mọ́ ìkà náwáwí ẹni tí ó bá kẹ́sẹ̀ pọ̀ ìgbọ̀dọ̀ fọ́ tó ṣe àfọ́ àwọn ọmọ pè Zakaria àdáwáwí lábẹ́ ìtọ́jà wọ̀ àbọ̀ òbí náà bèlè tó ṣe kò tẹ̀ ní wà láti ìlú bá tó rẹ̀ rẹ̀ ó jẹ́ yóò bímọ lọ. ìṣẹ̀lẹ̀ ayé yẹn kú kété tó nígbà tí wọ́n ti ẹ̀sọ́ fáwọn rẹ̀ ó wà yẹ because àwọn yẹn táìpù pé yóò sọ pé adùn ọkùnrin ó dé adùn ọkùnrin fún bí ọ̀rọ̀ ọlọ́run ló dé sí. kíkọ lọ́sàn-án láàárọ̀ lálẹ́ tàbárọ̀kẹ́ tàbárẹ̀ kò tẹ̀ láyé ẹ̀rẹ́ kọ́mọ̀ ṣẹlẹ̀ láwọn ọmọ ẹ̀rí fẹ̀sì náà gbà mí yóò máa ń fúlàfẹ́ dìgírí sẹ́kọ́nd dìgírí tó ti kí ní ẹ̀wá tí wọ́n ń mú lónìí rẹ̀ kò ní ní fashion fashion fún kí ni fún mi ẹ̀rọ ti fẹ́ yàwó yóò ní jíjẹ́ pé ní ti ẹ̀kọ́ tẹ̀sí bọ́lọ̀ bá bẹ́ẹ̀ rẹ̀ tí ò bá gùn rẹpẹtẹ yóò padà sọ́dọ̀ lọ tí ò lè fẹ́ yàwó tòtò orí ẹ̀yà yọ̀ọ̀nù zẹ̀kẹ̀ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ lára ṣẹ́ẹ̀kù wá nínú tẹ̀míyà wọ̀nyí máa gbọ́ ọlọ́mọ sọ̀rọ̀ ajẹ́ wọn. tó ẹni tó dábẹ́ ẹni tó sì máa mẹ́wọ̀n sí nǹkan kíra lọ lára òbí inú ẹ̀rọ. wọ́n sì máa ẹ̀wọ̀n. àfọ àwọn ẹ̀sùn parí ìwé ìjọ sí lọ́dọ̀ ọmọkẹ́ wọn ó ní ẹ̀dàpọ̀ ẹ̀sìn ní mẹ́lẹ́ pẹ̀lú bàbá. sódà àwọn àǹfààní táàrí ìtàwọn àdéhùn Bọ̀dọ̀tìlọ̀ wá òun ṣe ń làlà fún aṣẹ́lú ẹ̀tọ́ fún yí. Láwọ̀ ọ̀rọ̀ ẹ̀dáàrí kún. Àbí àdókòtò òun ní làlà fún bá bá máa ọ̀pọ̀ àrékùn bá lè fà. Lẹ́yìn pàtàkì àwọn nǹkan léwọ̀ fún yí. Àwọn eléyìí ẹ̀tọ́ ni máa wà wá àbá àdìkù tó bá tẹ̀lú báwọn ta sọ fún yẹ bí àmúwá àdìkù. Àmọ́ yóò mẹ́rin lówó bí ẹ̀rọ. Yóò mẹ́rin lówó bí ẹ̀rọ. Ìrẹ́ni ó fẹ́ òbìnrin lọ́jọ́ ìrù fẹ́ ọ tó ṣe èèyàn bẹ́ẹ̀ rẹ ní kó ṣe bá lórí níná lórí ẹ̀ má lè jẹ́ kó ní ọ̀nà ti bá lórí níná lórí rẹ̀ bí àwọn àlùkò. mo ti ní iná ọ̀yọ́ mo tàbí rí. ẹ fẹ́ lórí dáadáa kẹwàá mo fàbí ẹ ti bàjẹ́ o. فما fàtú hún náà ojú ra òun ẹ̀sọ́ wọ́ọ̀dà fún ẹ̀nà ibẹ̀ làwọn tó ní wọn òkú tọ́lọ̀ ọlọ́ òjú lọ dáadáa wọ́n ní à ń tẹ́lẹ̀ bá pé èèyàn tó bá dé ìdìmọ́ tó lẹ̀ sanwó fún ẹgbẹ́ wọn sanwó fẹ́kún náà ní ẹ̀rí wọ́n ń ṣe báwọn ọmọ ọmọ àwọn èèyàn ṣe àwa ní ayàtàǹbọ̀n sálẹ̀ tó wá ní kìí tó bá wọn torí pé bọ́lá sí ìjọ ìjòkó ta ló fà ní ẹ lọ́wọ́ ọwọ́ ọlá ló ti gbàṣẹ́

òtọ́lẹ̀ yìí ní pé àwọn sọ̀hábà máa ń lọ sógun wọ́n máa ń lọ ní oṣù kan oṣù méjì mẹ́ta tí wọ́n ní ti padà ṣáwà lè máa adùn ọkùnrin máa dà wọ́n tó ṣe àmẹ́lú wá fún wọn nígbà láàyè pé bẹ́ẹ̀ bá dọ̀rùn ẹ lè fẹ́ ìyàwó bá sì kan torí pé ẹ̀mí fẹ́ kú ọmọ àmọ́ tẹ́ bá adùn tẹ́ bá gbá lára wọn ẹ sanwó bíbà tẹ́ sanwó orí fún wọn ni fàtúnlá òdò ọ̀hún gáàrà àlá ìlú ìkọlẹ̀ ẹ̀tọ́ فريضة المونة لما كان يوم خيبر كما أفرد البخاري ومسلم في صحيحيهما بالسند على أمير المؤمنين علي بن أبي طالب nípa tó ti dọ̀rọ̀ mọ́ àgbà lànàbí pé wọ́n kalẹ̀ fún ọlá àríwí ànábì pé àwọn kalẹ̀ ìfẹ́ lónìí náà ọ̀sùn lọ ìyẹ̀wájú mọ́tà à àríyáyà tó pọ̀ àmọ́ àríwá lábọ̀lọ́ta ní lábọ̀lọ́ta ní wípé

ẹ̀sìn ilé kẹ́tẹ́kẹ́tẹ́ ewé ṣùgbọ́n ti rí ọ̀ adẹ́kọ̀ọ́ lórí jẹ tẹ́lẹ̀ ọ̀dí ìṣẹ̀lú gbé wọn jẹ nígbà tó bá lọ gbogbo òsì tí wọ́n jẹ náà àtàgbò kẹ́tẹ́kẹ́tẹ́ láti ẹ̀gbọ́n ìdá pàkiri àwọn mánéjì tó bá kúnlẹ̀ lọ. ó tó lè tẹ́lẹ̀ káwọn ìmúta ló kí àdáadáa àwọn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ń ṣe wọ́n lẹ́nu bára ń béèrè àwọn olùmọ̀ lọ́wọ́ àwọn olùmọ̀ lórí ẹ̀ ó ní pé ẹni tó sáàbù lọ sí rò ó lè bí ọgọ́kọ̀ ọdún méjì ó wọ́n wá lè gbà ìsinmi gbà fàìn náà láàbẹ̀ láwàdà àwọn bàbá ti gba téèwé yọ̀pọ̀ lórí gba téèwé wọ́n lè ṣe kọ́ńtàkì wọ́n ṣe máa lóòjì wọ́n ṣe bá wọ́n ní tó wá sí nàìjíríà tó ń ní wọ́n wá àwọn onímọ̀ ní nàìjíríà tó bá padà náà tó bá ti gbàwé wọ́n lè sọ fún àwọn tó

àmọ́ lónìí ó ti dèwọ̀ ìláyọ̀wé ìkìyàmà títí tó ti bá ìkìyàmà ìyẹn ní kẹ́kọ̀ọ́ ní ọbẹ̀ tọ́mọ́ kọ̀ǹpútà ló ń pè ní ìṣe ẹ̀gbọ́dọ̀ sílẹ̀ ìwádìí wọn kọ̀ǹpútà ní bọ́ọ̀lù kò bẹ́ẹ̀ bá kí ni kò bẹ́ẹ̀ bá pálí wáì àwọn ọ̀bẹ bá fífà ọ̀bẹ bá ṣe wáì bẹ́ẹ̀ wù lè fẹ́ nítorí tọ́lọ́dù òṣìṣẹ́ rẹ̀ kéwù tó bá já sí àbẹ̀rẹ̀ wa tẹ́ bá dábàrà tó ní èdè wa tó tẹ̀lé ni àdúgbò ní ká ní ti fífẹ́ sáré àtúkìrì àtàlùkìyàmà tó lọ́wọ́ àtàlùkìyàmà àtúkìrì àtúkọ̀tìmù rẹ̀. so àwọn olùmọ́kòrò ojú sí ibi tẹ́lẹ̀ torí tó ti di kìyàmà ìjàmbá rẹ̀ ní nítorí ló mọ̀lẹ̀. wọ́n làwọn ìyàwó fẹ́ràn torí tó láti bá dúkìá wọn. ojú ló fẹ́ lápú lábẹ́ rẹ̀ tẹ̀wọ̀n tó ti fọ́ ó láwọn ọmọ tó obìnrin ẹ̀tọ́ bọ́ wíìlì àwọn ọ̀rẹ́ tó ìgbòho ńlá ní ọpọlọ ọmọ ọ̀rẹ́ dání ọmọ ìyẹn wíìlì gbogbo ẹ̀ bá dá pẹ̀lú láìka ajá ìdè gbogbo dúkìá ò parabara gbogbo bá dá tó lè wá ní ẹkọ fún ọkọ píntáwù rẹ̀ owó wà lábà yìí ṣẹ̀yà àtẹ́kí ni ó pọ̀ bí àwọn ìyẹn náà máa fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbàtọ̀ bẹ́ẹ̀ náà wá láti kò báyìí àmọ́jọ́ ti bàbá bá ti kó wá lé

kò sílẹ̀ sí mẹ́ sábà fún inú ẹ̀ tààrọ ọ̀gá ètò tẹ́ ìdọ́jọ́ mú pé a lèbílẹ̀ ilé ìlú náà ni ẹ̀yìn bàlẹ̀ ní jásígàlẹ̀ kódà mú fún yí Inna Allaha kana aliman àwọn ṣáìtì àmọ́ bọ́ọ̀rọ̀ wọn fún àbí àsìkò nígbà tó lọ́wọ́ máa ṣùgbà wà tó máa sọ̀rọ̀ díẹ̀ díẹ̀ nípa wọn àmọ́ àwọn kan tó yẹ pé pọ́ọ̀lù tá a mú lọ́wọ́ rẹ̀ wọ́n láwọn olè kà nípa wọn náà àwọn owó náà ń tèmi sí àwọn bá wọn sọ̀rọ̀ wọn sí à wọn alágbára tàṣẹ yá ó lọ àwọn tí wọ́n jẹ́ pro àlì pro àlì ẹ̀ka àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àlì nífẹ̀ẹ́ àlejò lọ́bì ọgbọ́ ẹ̀wọ̀ àlùbọ̀ ọ̀sùn ni wọ́n ń wọ́n ẹ̀sìn wọn kórìṣìṣì àwọn ni wọ́n sọ wípé ìmọ́wà lè wọ́n di ọmọ rà ní ó yẹ kó jẹ́ òun ló yẹ kó tó jìṣẹ́ ọlọ́run wọ́n lè jìbìrì ìṣẹ́ ní séèkì ni ó tó lóde tó jìṣẹ́ sí ẹ̀sẹ̀ kò náà ti kíkọ́ sí ẹ̀sẹ̀ pé ìgbà tí tó sí ẹ̀sẹ̀ wá pẹ́rọ́ tó rántí pé ẹni tó di fún mi o. tó tẹ́ bá rí ẹlòmíràn kó náà jẹ́ yóò lọ́dọ̀ ìgbà tó náà ń sọ̀rọ̀ tó wá jọ

ọba aláṣùwà náà wọ́n dára ló sàánú wa náà àmà ìyá wọn tí wọ́n tẹ̀lé wọn wá àwọn náà ló padà tó àti ìgbà pé òní ní ìfẹ́ o ó dà bó máa bó òní ìgbà bó máa lọ bá ìlú ọkà ni òwò gị ní ìfẹ́ kí ni o àláàlẹ́ bá lọ sí ẹnu wá gbà tún ní tó wà ní gan bá lọ sí lẹ́yìn tó bá lọ tó láwọn ọ̀gá àlejò wa tí ó lásìkò díẹ̀ afọmọ ìpín àtò mẹ́wàá ló wà láwọn ẹlẹ́rìí jókòó àtò mẹ́wàá ló rẹ̀ máa ti kíni. láyé àwọn fi àṣẹ ìsùn àwọn nìkan náà ni láti gbọ́dọ̀ múra káti pọ́ dáadáa nípa wọn kábẹ̀ mọ̀ nípa kíni ń lọ nínú ẹ̀sìn wa èwo ni ìsàlẹ̀ láwọn ẹ̀sìn bọ̀.

فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانتقوهن بإذن أهلهن وآتوهن أجورهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أخذن فإن أتين بفاحشة فعليهن مثل فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم ومن لم يستطع منكم قولا Bàbá rí nínú ìlú mímí, mímkún lápàdàbí lo mímkún rẹ̀, ẹgbẹ́ pàdé láàrin sálò láàrin múmi nínú. So ọ̀rọ̀ tó bá bá múmi ní sọ, ẹ́ ìfọ́nà ẹ máa yàtọ̀, yóò jẹ́ pẹ́ pẹ̀lú láti ìmọ̀ ìrírà yóò jẹ́ ìrò ọ̀rọ̀ kan ìdájọ́ kan tó kọjá òye ọmọ ẹ̀mẹ̀ mo rò pé mo rò sí mẹ́ tó láti pẹ̀ ní múnú àti pẹ̀lú ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tí a máa fẹ́ bá a sọ ọ̀rọ̀ lólùfẹ́ tó lómi fi ara wọn àti ọ̀rọ̀ adẹ́gbà fẹ́rù rẹ̀ ni ọ̀rọ̀ báyà ìfẹ́ ìjọba bá ti tàbí ni mo bẹ́ ẹni gbogbo tí bá ti sọ̀rọ̀ yẹ kó lọ ẹ̀gbà mi kò yẹ kó yí rẹ̀ o. tòtòrí ẹ̀ yóò máa bá wa sọ̀rọ̀ nípa sọ̀rọ̀ pé àlámà yìí ti pé lọ́pàá tó dé tó ọ̀gbọ̀n nígbà tá a bẹ̀rẹ̀ sóra yìí àti sóra tó lè sá káyọ̀ tó sóra tó bẹ̀rẹ̀ níyà sóra tó tó sọ̀tà lọ́pàá náà nínú nílẹ̀ nínà lẹ́ àbá àtò nílẹ̀ ní torí pé táìmù tá a mẹ́rin sọ̀rọ̀ bá àlọ́ sọ̀rọ̀ tó fi lòún mẹ́dínà àtò kàmùnátì ìnà yìí rà dáwìlà tó dé àsìkò tí ìtẹ̀lé ayé mú ní pé lẹ́sìn àtìtẹ̀lé ayé wọ́n pé

lójú sọ̀rọ̀ ìpẹ́ wà máa ń lọ ní ọ̀sẹ̀ bí ríngùn ẹni tí mo bá sọ̀rọ̀ ẹni tí ò bá ní tọ́wọ́lá kírẹ́pẹ̀ ní tọ́wọ́lá àfá àtòkè oríṣi wà ní kódàrà ìjísìmì òun ni ẹni tí kò bá lówó tó lè gbé ni tó lè di dóbi ni tẹ̀fà ìtọ́lẹ̀ kan ọlọ́wọ́ ò ní owó ń pọ̀ kò ní kò tó lẹ́nu tí ó lè kí ni o tí ó kun láti sọ àlébàbà láàrin rọ́ọ̀dì ọ̀wọ́ wa ni wọ́n lọ ọrụ ayọ́ sí. Ásùn ọrụ owó pọ̀ débi pé wọ́n fẹ́ yàwó báwọn wo báwọn tí ò níyàwó

and ah, institution sin first degree tí ò bá ti lẹ́ni tí ó fẹ́ wàhálà ṣẹlẹ̀ ni wàhálà ṣẹlẹ̀ gan the last hope táwọn pẹ̀lú last board of salvation sẹ́mà òní ẹ̀ka sábà lọ fáwọn. báwọn lọ sí last board of salvation ni torí pé tí ò bá ti lè rí mú bẹ́ẹ̀ báyìí wàhálà dẹ́nu ẹ̀ẹ́dì wọ́n wà lọ sí ọ̀ṣọ́ àti ìbàjẹ́ torí pé ó kà fẹ́ wò ní ha ah, ọ̀rọ̀ àti àti tó láti tó padà òyìnbá so ẹni tó yẹ kọ́fẹ́ àtẹni tó yẹ kọ́fẹ́ wọ́n máa ń lọ tẹ̀sí ní nǹkan ọ̀la ẹni tí ò bá ní kápá nínú yín owó ti àìmọ̀ sọ̀rọ̀ ẹni mọ̀ nílá kò ní ìkápọ̀ owó sókè láti lè gbọ́ obìnrin a ọwọ́ rò pé mi ò lè fẹ́ ọmọlúàbí látẹ̀júwe mi ò lè fẹ́ ọmọlúàbí tó jẹ́ ọmọ tó ní ẹbí dáadáa

pé wọ́n sanwó ọ̀kadà wá ní. tó gbogbo òrí yẹn kọ́ ṣẹ̀rí àwọn abẹ́ fún ọkùnrin lábàá ẹ̀kọ́ tí ò bá ti lè fẹ́ ọmọlúwàbí bá wọn. bámi máa bàmí ń bàlàkẹ́ àyìnmánugun ẹjọ́ lọ ẹrú jọba tó fẹ́ wọ́n kà máa dàrú ni o pé bàtà àwọn ẹni tá fẹ́ ẹ arúgbó kò yẹ̀sẹ̀ bàtà àwọn ọmọ bàtà sì ní gírèsì ó ti lọ́wọ́ tẹ̀sìn. láà bàtàyà ti kún mọ̀mìnà ẹ̀ bàbá rẹ̀ ti kún ẹrúbìnrin ló jẹ́ mo sọ fáwọn èèyàn mo

فانكحوهن bàbá náà nínú tiwa òní wípé nínú ojúṣe bàbá lórí ọmọkùnrin rẹ̀ tó bá ti rí ọmọ èsì tó àwa náà mọ̀ So ẹgbẹ́ ìyàwó fún ẹgbẹ́ ìyàwó fún ẹgbẹ́ ìyàwó fún ẹgbẹ́ ìyàwó fún pé aláàbì ìgbìmọ̀ yẹn ní ọmọ tó ń tẹ̀lé wá bẹ̀ sí èmi ti gbọ́ ọmọ ọkùnrin lóru bí ni ó mọ̀ ẹ̀dá ó bá bá di jọ́ bọ́ra wá ní kẹ́kẹ́ ló bá wá papọ̀ ẹ̀sìn mi tó ti ẹ̀sìn mọ̀ ní èmi náà mẹ́rin ọdún mẹ́ta mẹ́rin mẹ́ẹ̀ẹ́dógún láti lè kí ni láti ń pàdé bí mi ẹjọ́ mọ̀ ní ojú ọmọ ní وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وأولادكم أو كذا كان يقول لا لا لا àwọn ọmọ mi wá pé àwọn ọmọ wa tí wọ́n ń bojú yẹn tí wọ́n ò tí ì lọ́kọ̀ bóò ni wọ́n ṣe wọ́n ń rí àwọn fẹ́rẹ́ àwọn ọ̀rẹ́ mi gan-an ń jẹ́ àti tí wọ́n mú ìsìn kẹ́kẹ́ bóò wọ́n ti wá wọ́n kọ́ tẹ́lẹ̀ fẹ́ kí wọ́n ṣe láìsí rẹ̀ system bí system ló máa rọrùn bọ́ọ̀lù àwùjá tó máa ń rí táwọn ibi lọ́ba ti ní disco kẹsẹ̀ báyìí ètò ọba lẹ́gbàá tó bá ti lè tó dábàá ti lè gbàgbé kò ní sí wàhálà nínú ẹ̀ náà lè tó sọ fún wa yẹn ẹlẹ́ẹ̀kejì ni wípé kí Awúsá àti Lárúbáwá tó bá lọ fóònù sí lọ́mọ tó bàlágà lọ́kùnrin àti lóbìnrin àwọn ti rí pé bó ṣe ń lọ wọ́n wá yìnbá ìṣèṣe dádì ìdáwọ̀lẹ́wà kí wa bẹ́ẹ̀ bá dàgbà láti wà ẹ̀kọ́ kí ni o gbogbo àwọn ọmọ ní ẹ̀kọ́ wọn wá tó àwọn àjọ wọn mí tó ẹ̀kọ́ bá fọ́n fẹ́ àbúrà ó rí ọ̀díjà ó ní orí wọn lọ àwọn àgbẹ̀ mórí dábì òkè so another time coming wọn àwọn ọmọ ọ̀díjà náà pé báwo ni wọn táà jẹ́ ìsọmọ náà ah, lẹ́yìn nìkó Abdullahi tí wọ́n lánàá ó rún tó ń sọ fún wa ní kẹ́mẹ̀ pé ìgbà rẹ̀ ó sọ fún ìlà ìjì rẹ̀ yóò rọ̀

wọ́n lè pàdé yóò bá mi kì í pè wá pé ẹwà jẹ orí ní ọ̀dọ̀ mi àmọ́ ń pàtẹ jẹ láìsí sí ìnáwó láì sí kankan ọlọ́run kò tó gbà wá láàyè àwọn ẹgbẹ́ bá rò pé àmàlà kátó àmàlà kátó gbóná kàrí ilé kọ́ àti máa dùn ayé bá ọlọ́run tó lù jù bá dùn ayé yìí kan bàbá àwọn ọlọ́run tó wá fẹ́ ẹwọ́n mú wọn wọ́n láwọ̀ yìí èso lẹ́pọ̀ èso kòbè èso àwọn fúrúùtì pọ̀ ó yẹ wa èyí ó lè tọ́lá pẹ́pà rẹ̀ lálejò ó lè gbàrẹ̀ lálejò pẹ̀lú kí ni pẹ̀lú fúrúùtì ẹ̀rọ àwọn èso tó pọ̀ àwọn kàbíkìtì gàgà kékèké tó adẹ́dùn kó kálukú sọ̀rọ̀ wọ́n bá gbàgbọ́ wà ní jètò bá ọjọ́ bẹ̀ kí ni ọjọ́ ti lọ agbára náà nù tó ẹwà kí wa bálẹ̀ àti bálẹ̀ lẹ́nu wọ́n fi kíní àmú ọ̀gáráìsì kíní ẹ̀ wálẹ̀ pàdé wọ́n mú ọgbà ń sìn wọ́n jòkó bàbá bẹ́ẹ̀ wọlé wọ́n jòkó lọ gbà wọ́n ṣeré wọ́n mi ń kú pẹ̀lú ara wọn ibẹ̀ ní kálukú ọ̀ràn yẹn púpọ̀ láwọn ẹni ti clear والله أعلم بإيمانكم ممن تدركني بعضكم من بعض أفكر إنت هذا من دون àti ẹ̀yà ẹrú ìkó tí ò bá lágbára lò kó tó mẹ́jọ bàbá kó tó o àwọn ọ̀dọ́ bá èyí ti ní ilẹ̀ ẹjọ́ àwọn aláwẹ̀rí ẹ̀ tó tọ́ lábà ní sẹ̀jẹ̀ ìmà àdúrà fún ẹ tí ìṣe búrẹ́dì kọ̀ọ̀pọ̀tì tí ìṣe bọ́tílé orílẹ̀ ìjẹ́kọ́nà yóò ṣe tó jẹ́kọ̀ọ́ rẹ̀ lásìkò yẹn ó lẹ́gbọ́nà bá gbọ́ ọ̀nà ní mílíkọ́tẹ́ láti kò mìíràn mìíràn wọ́n lọ́wọ́ ààrẹ mi ìrìnàjò kan bá kúkú mìíràn Bábìlì mo sanwó fún ní kí tó súnmà. Fáńkì òun náà bí kí sí ààrẹ yìí, ẹkún báyọ̀ndà lọ́wọ́ olówó rẹ̀, tàbí ààrù rẹ̀, olówó rẹ̀. Bí kí sí ààrẹ yìí, olówó rẹ̀ ọ̀gá rẹ̀ ẹgbàyọ̀ndà lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ òṣìṣẹ́ rẹ̀

ìwò ìgbà kẹta lọ́wọ́ rẹ̀ ìyàwó sàárà mi kan ògbọ́n jẹ́ sọ́kẹ́ àwọn torí bẹ́ẹ̀ fẹ́ntì owó nàbí nàárìn wà àtúnà olúwa òun nàbí màrún غير مسافرات lórí ọ̀dà fẹ́ntì owó nàbí ìsìn ìhàrìn ẹ fẹ́ wọn látọ̀dọ̀ olórí rẹ̀ rẹ̀ tó jẹ́ olówó rẹ̀ ọ̀gá rẹ̀ ẹni tó ní ẹlọ́fẹ́ ọmọ lọ́dọ̀ obìnrin ẹlọ́fẹ́ ọmọ lọ́dọ̀ obìnrin lóòótọ́ àánì káwọn náà ò dá sí àmọ́ ẹmọ́dé ò jẹ́ kọ́wọ́ wọn láti gbàyọ̀ǹda pé àmọ́ tí wà àpá mú fi lọ mú lọ. olóde wá jẹ́ olóde mọ́nì bá Àwọn tẹ̀lé mi. Àbí jésìn títí ní wọ́n sọ bẹ́ẹ̀ nígbà àwọn aláwọ̀ náà bá rẹ̀ fún gbogbo wọn sàlá kí lójú wọn ọlọ́lá wọn ti dẹ́kun dádì àwọn àmẹ́sọ̀rọ̀ bá wà fọlá fọlá àdéhùn tó

mo tó bí mo fi ọ̀dà sí tí ò bá sí bàbá náà yóò kó àbúrò bàbá tí ò bá sí àbúrò bàbá sáàkó bàbá bàbá wà á lọ bẹ̀ tí ò bá sí àbúrò bàbá àwọn ọmọ wa tó lẹ́gbọ̀n ọkùnrin tó dàgbà tí ò bá lẹ́gbọ̀n ọkùnrin á lọ ọba àbúrò rẹ̀ ọkùnrin. Táàbà wá rí mọ́ látó wá padà tó bá tó bá kúrò màmá àbẹ́gbọ̀n màmá tó bá kí ni lójú ọkùnrin. وآتوهن أجورهن بالمعروف وآتوهن أجورهن بالمعروف Pẹ̀lúdàdà mọ́sọ̀lẹ̀ obìnrin tẹ́ fẹ́fẹ́ yìí mọ́sọ̀lẹ̀ tó jẹ́ àdílé kan lọ́bẹ̀rẹ̀ lábílé kan mẹ́lú àdílóbìnrin. Kíkì tó ní ìsìnkẹ́, tọ́bá mẹ́fẹ́ ẹrú ni aláǹfààrẹ̀ ikú ayé ẹrú wọ́n máa jẹ̀rú lọ́pọ̀ nǹkan wèrè ní tó bá jáde pọ̀ lájọ́ ọ̀gá rẹ̀ ń gbé tẹ́ lọ ní má fẹ́ tó ń gbé tẹ́ lọ Mùsùlùmí ọ̀yọ́ mùsàfihà. Má fẹ́ oníbàjẹ́ ní kí ni o, má lóbìnrin. Oníbàjẹ́ lọ́fẹ́, oníṣìnà lóbìnrin má Wàlá mú jẹ́bìdá ti àfújá. Ẹ̀kọ́ tuntun bá bá wọn fẹ́ mùsàkìdá àkàdá rẹ̀ obìnrin tó nà lálẹ́ nílẹ̀ yóò bá ní wọn sí fàlẹ̀ bráùdì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ wà lára láàánú kankan bá láàánú kankan ẹ̀rí bàbá tí ẹ̀ bá tẹ̀ wá rọ́ tọ́mọ yín fẹ́ wá fẹ́ ṣe kìíní kan abẹ́fẹ́ ṣe ìnáwó ẹ̀ wá rọ́ ilẹ̀ kankan tó lé dẹ́kẹ̀ sáàtẹ̀ pàrọ̀ sí láì èèyàn kí ní torí pàṣẹ àbí kẹkẹrẹ kéèyàn fẹ́ àrẹ́ ìrẹ̀kẹ́ tó lẹ́gbẹ́ àwọn ọ̀pẹ́ tó wà àwọn àbí kẹkẹrẹ bá gbà lọ́wọ́ yín kí lọ́gbà lọ́wọ́ yín fámìyàwó wọn So just àwọn mẹ́ta àti someone that should be going out to see ẹ̀kọ́ bá wọn jáde lọ́wọ́ lọ́wọ́ ju wàhálà àwọn ìyá ọkọ̀ wọn láìpẹ́ láwọn èèyàn nípa ọ̀rá ní ìlú wọn ni wọ́n fẹ́ tàn nù. Aláṣìírí ìṣe. Aburú tí ó ga ni obìnrin jẹ́ ẹni tí mú kí ló àìlá àpò ọlọ́rẹ̀ ayò. Má bàa wọn fẹ́ wù ẹ̀.

فعليهم نصف ما على المحصنات من العذاب ẹ̀nà lẹ́gbà irú bèbè ẹgbà fẹ́ẹ̀nà ọmọlúwàbí ìdájì lẹ́wà náà ń jẹ àlẹ́ ìmọ̀ nípú ní ẹ̀nà àdá ìdájì ní ẹ̀nà ń jẹ ذلك لمن خشي العنة منكم الله سبحانه وتعالى ذلك يجب أن يستمر فيها قلت لك أمين وجبنا سكين

ṣẹ́lọ́kùn rẹ̀ àti bàbú rẹ̀ wà wọ́n fi ọ̀rọ̀ wà fẹ́lẹ̀ mọ́ mùsùn ó ní yàrá aṣẹ́rẹ̀ ṣẹ̀lẹ̀ ó ní mo pè é ní ọ̀dọ́ lágbá mọ́mí pàtó àmì kùnú ìgbà ẹni bá lágbára nínú ní tàbọ́rẹ́ ní tó lè ràn lọ́wọ́ tí ó kún lápá rẹ̀ kápá sí kápá rẹ̀ bá ń bẹ lọ́rọ̀ rà bí tó sí rẹ̀ wọ́n yẹ kàlá wà ẹjọ́ tètè lọ níyàwó kó bẹ́ẹ̀ ló fẹ́ o. bàbá ń lọ mi ẹ̀sẹ̀ ẹni tó ò bá nírú kápá kò ní lọ́dọ̀ kò tó ó lè sọ̀pọ̀ sí rẹ̀ fàálẹ́yìn bìsìlá ẹjọ́ bá gẹ́gẹ́ ní ọmọ àgbà rẹ̀ àwọn àtọ́jú bọ́ọ̀mù rẹ̀ lágbà rẹ̀ tó ń bá rẹ̀ dáadáa àwẹ́wà mùsùlùm ọ̀bù ọ̀jì ní àbóbìnrin kan èèyàn táwọn ń bá rẹ̀ bà rẹ̀ oníkò pọ̀ ọ̀dọ̀ rẹ̀ àbá wa ní àrùn yẹn ara ẹ̀ lọ́wà kì í ṣe níbi ọ̀rọ̀ òṣìṣẹ́ ọlọ́run òdó lọ òṣìṣẹ́ ọlọ́run sọ tó bá bá rẹ̀ yẹn bó ṣe kó gbà á tó fi ẹ́ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lára ẹ̀ torí pé ìsáwẹ̀ nǹkan òmu áfíkẹ́ wọn lòún nìkí ó tó kó ti arúgbó alẹ́ nàìjíríà màdìgbà ní àwọn ìṣẹ̀lẹ̀ arúgbó màdìgbà láti àárọ̀ bí kí ni

tó fi é pẹ̀lú ọ̀nà ọmọ àti sọ́ra tó kò sí lẹ́pẹ̀ ní ọ̀dì lára ọmọ pé aláàrẹ ọkùnrin kò sí mọ́ lọ́la ti kọ̀ǹkúrù kẹ́kọ̀ọ́ kúrò pé ọ̀rọ̀ ìyàwó dáwọn bọ́ọ̀lù pé yóò kó lẹ́gbẹ̀ẹ́ yìí ni ilé yóò kó la kò sí ẹ̀ kò ríro mọ́ lóríkẹ́ ilé ẹ̀ ti kú omi sísẹ́ àwọ̀ ẹ̀yẹ ti sọ́ di every time owó ti wá kọ̀ àrùn kí ẹ̀ lọ́mọ bá kí ẹ̀ lọ́mọ bá kọ̀

nígbà tá à ń lé ìjàpá àti kíni àti ìjọ ọmọlúwàbí ó wá ní wà á ń tẹ̀sí òrùjú látún òṣèlú àti àṣẹ wà á lọ ẹwà o ẹwà o wà á tẹ̀sí òrùkọ́yọ̀ ìlàkùn bẹ́ẹ̀ bá lè ti sùúrù gan lórí títà ìlànà káyọ̀ ìlàkùn ó lóore o láti tẹ́kẹ́ sí sùúrù kẹ lọ ṣiṣẹ́ láti lè fẹ́ ọmọlúwàbí káyọ̀ ìlàkùn ó lóore àwọn ọmọ wa ní wà máa kí ni ọlọ́ọ̀bà aláàgbà lérò lórí ẹrù tó sọ ẹ ó ní tó mọ̀ pé ẹrù ló fẹ́ omi àti gẹ̀rẹ̀ ẹrù ní kíni ẹni tí bá bá fi ọmọ fún ní wọn máa rìn sí Ní wọ́n ti bá aláìwọ̀ àtẹ́jọ́ fún aláìní tó ń tó rà sí kíni tó rà sí náà kí ló dé?

ìyá ẹ̀mí sáré àlọ́hùn fara mọ́ lápọ̀lọ̀ sí òbí náà àti àpúlọ̀ wọn wọ́n rọ̀ sáàyẹ rẹ̀ wọ́n bá dẹ́rẹ́ àti bá wọn tàbí yóò fi ìtàkàmà ìdí ìlú àwọn tó sá ìjọ ìwọ́n ti sá inú ilé lábàtà àfẹ́rẹ́ àwọn àgbẹ̀yàwó àhàndùlọ àwọn ti mẹ́ta mẹ́rin ọmọ n'ụwa ló márùn-ún lọ́wọ́

mo fẹ́ kí ẹ gbọ̀ ọ̀nà àwọn tó lóore lánàá nínú àwọn àdúgbà bẹ́ẹ̀ bá ọ̀nà tí wọ́n bàtẹ́ tó sórí ẹrù sáto láyé lò wọ́n yẹ fọ́ọ̀nà sẹ́yìn fẹ́ lò ní ìpínlẹ̀ single mother àti fọ́ọ̀nà yẹn kò rọ single mother single mother ni wọ́n kọ́ bá géèsì ní Europe nìsín yes bọ́ọ̀dì ló bí máa kára ẹ̀kọ́ pàpà sáré ìdájọ́ ti dọ́kítọ̀ lọ dọ́kítọ̀ lọ

ọ̀pọ̀ gẹ́gbà àwọn àṣùwọ̀n ẹ̀rọ wọ́n tààlá fẹ́ẹ̀ wá ti bẹ́ẹ̀ fọ́mọ ọlọ́mọ kí wọ́n ti fọ́mọ sí àwọn ọmọ jẹ́ kájàgbà ìgbéyàwó tí ò ní túnmẹ̀ lẹ́gbọ́dẹ̀ sí tó fà á wọ́n ti kọ́ lè freedom wọ́n ti kọ́ lè freedom èrò lórí ti kọ́ lè freedom wọ́n bá pè ní ìtẹ̀lé ayé bó bá ṣe wù ní tí kó bá yé wọn lọ́rùn tí wò fi lílo fún orí lo a lè má rí náà ń bí àmọ́ àná lò jẹ́rẹ́ sọ̀rọ̀ àwọn Yorùbá ní Yorùbá àwọn ìtẹ̀lẹ́tọ̀ àlò àwọn bọ́ọ̀lù àbíkà àwọn ìtẹ̀lẹ́tọ̀ ẹ ó lè kú tó bá yá àbí àtàn ogun àpà àti balẹ̀ ìbílẹ̀ àmọ́ mú wá dùn ọkàn wá balẹ̀ inú ẹ sì tẹ́yẹ̀ wà kí ń gba ìpè ọlọ́run tó ń lọ àdéǹgun bàálù àdéǹgun ọkọ̀ ojú omi lọ́fẹ̀ẹ́ àdéǹjẹ lọ́fẹ̀ẹ́ àdéǹmu lọ́fẹ̀ẹ́ tọ́ka rẹ̀ kalẹ̀ àwọn ọmọ àwọn mẹ́ìtẹ̀ta mọ́kà ìtẹ̀lú tó fún àwọn ọmọ wọn lè ṣe ibi táwọn àwọn àwọn because if just a man don do a little thing the seller will just run you down fuck you. èmi rí obìnrin tó ní obìnrin yàrá tó obìnrin mi ó lẹ́sìn tó ní ọkùnrin mo sọ́rí Germany òun ló pọ́sà rẹ̀ wá ó fúláà rẹ̀ látọ̀run wá torí kó lápàdé ọkùnrin tó lè fi ń tàn ó lè bàbá ń tàn ni onígbọ̀n sọ́kọ́ lọ́wọ́ máa wọ́n ní ìdá ẹ̀kọ́ nílò nígbà wọ̀ ọ̀wọ̀ lọ́sẹ̀ kí mo fẹ́ jáde olùdókòwò fẹ́ jáde lọ́wọ́ àdìgì ní sọ́kọ́ wà lẹ́nu àwọn ní wọ́n rí bọ́yìn láti sí kàtàlùsàn wọ́ọ̀rì wọ́ọ̀rì tọ́kìtì

fundamental right olóyìnbó obìnrin fundamental right ìlànà right now kí ló fẹ́ olùlùfẹ́ mọ́ bọ́ọ̀bù ajọ́mẹ́sẹ̀ wà tó wà lẹ́yìn náà lẹ́sìn pàtàkì ọkọ̀ kò jáde ní o eléyìí tó wá burú jù wọ́n wọ́n ní pẹ̀lú ọ́nù ìrìkì àwọn ọmọ tó wà láàrin wọ́n ní fúlọ́mọ́ títì náà lẹ́sọ̀kọ̀ rẹ̀ ẹlọ tí mo ń bẹ́sí sanwó oṣù rẹ̀ nítú láàrín òṣìṣẹ́ ìpapọ̀ ní láàrín òṣìṣẹ́ wọ́n lè ẹgbẹ́ ìdẹ̀jọ̀tò ẹgbẹ́ onídẹ́bá rí ọ̀rọ̀ ọkú kan lọ́wọ́ pa sìgá fa oríṣiríṣi nǹkan tó lórí sí nígbà tó jẹ́ bá ti yí pé wọ́n ti bá rẹ̀ jẹ́ sọ ìgbà tí wọ́n tẹ̀lé tó ti rúrà ìfúrẹ́ǹsì yẹn lókè nìkan àtẹ̀fẹ́ mú bẹ́ẹ̀ ní ọ̀rẹ́ tẹ̀lé ìfúrẹ́ǹsì ويهديكم سنن الذين من قبلكم وهذا النبى الله مبلغ به وهذا سلم الله يهديكم سنن إذا سنن النكاح سنتي àmìgáhù sùnmẹ̀sì káfẹ́yàwó lọ́kọ láyà délẹ̀ délẹ̀ ó bá ti pé mo kọ́ lọ́la nfẹ́ mọ́ lọ́la mọ́ torí gbogbo ilé bá kọ obìnrin tí ò ní ìdí ní tẹ́lẹ̀ bá sì ọba ló fi o gbogbo obìnrin tó ń lọ bá sọ fọ́fọ́ rẹ̀ kẹ́kọ̀ọ́ ní kí ni kúrin yín gàrà kí ẹ rà lọ́la ti dé sí ẹ sọ́jà rà fún yín bàtà lábẹ́ àlórí rà àwọn ọ̀ṣùn àárọ̀ wọ́n tà á lá ní kò ní fóònù àgbẹ̀mọ̀ Neyle uğraştınız? Ya İyabul Süneren, Anabi ní ìjáde ọ̀rọ̀ máa wá sí àǹtùn lẹ́sì. Ẹni tó bá wà náà sọ pé ò ní tẹ̀lé súnmọ́ mi láti pẹ́ àwọn láti lọ́kọ Valérie Sami ni. Tó bá jáde jáde nínú ọ̀mọ̀ yìí, kò sí wà ló mọ̀ mi. Ló wà ló pa dá mọ dá kò sí wo. Kò sí ní kíláàsì. Ẹ wo báyìí ń jẹ, lórí obìnrin ọmọ gbogbo ọkùnrin wọ́n ní gbogbo obìnrin ẹ̀jẹ̀ máa jẹ báyìí gbogbo wọn sùn lọ́tọ̀ ọ̀hún ti ẹ̀ fẹ́ wù jí bàbá bá wù mí wọ́n bá bá wù mí kàtíkè wọ́n á lé ìdílé ẹ̀rẹ́ gbádùn ara mi kò sí ìgbádùn kan mọ̀ ìdílé ọba rẹ̀ lànà bẹ̀rẹ̀. wàyàtúwà ààrẹ ìkùn ẹ̀dọ̀ wàyàtúwà ààrẹ ìkùn mo bẹ̀rẹ̀ يتوب عليكم ويقولكين والله عليم حكيم هذه أقول تقول مريضا وقولك عليم حكيم ثم يدرى إلا يكاد يصدق ọlọ́pàá ní òfin títẹ́ tó rìn èrè tẹ́ ní òòrùn kò sí iṣẹ́ òun nàìjíríà náà ti gbẹ̀gbẹ̀ kò sí lẹ́gìrì kò sí iṣẹ́ yẹn ẹ máa lọ ọ̀rọ̀ ayíwèé ẹ kóbìnrin tó ń ṣe sínú ẹnjìnírà àbí kìníkà ìgbà wo yúdà ẹ̀yìn gbogbo wá bá bá sùn olóògbà tó tó lórí mú òun ọlọ́run bá fún òun náà ọkùnrin ló bá kùn wọ́yá tó bá rè fún mo fẹ́ forí dìrín ni mo mọ̀ ẹ̀yìn àti ìrùn tí mo gbé fún lópin ẹ̀sẹ̀ mi gẹ́gẹ́ láàánú mi والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا الله أكبر تغروا على آية

والله يريد أن يتوب عليكم مرة التوبة مرة ثانية الله تقول الفترة يريد الله ó tí mo gbèrò ayélujára àlékún mo fẹ́kẹ́ padà ní àwọn ọmọ ọlọ́wà tí wọ́n gbẹ́nu lórí ilẹ̀ sí ìfẹ́nà wọn àtàndé olóògùn mùsùlùmí àwọn tó ń gbé ìwò lẹ́jẹ́ mùsùlùmí wọ́n gbàgbọ́ rẹ̀ sí torí pé ń dábò nílẹ̀ wọ́n lè ní ọ̀nà

ó wọn lọ́lé kéwú òun wọn lọ́wọ́ òun náà kéwú ó ní bí o ti bẹ́ẹ̀ náà bínú tí bá tó kú òun ní kéwú yẹn tó gé máa lọ gbé àwọn ọmọ tí tó wá dáná ọdún ti lọ kí láti mọ́tò dé tẹ́ bá pè àbúgbà àkókò ń pọ̀ ní látẹ̀kọ̀dà yóò kàn án rìn jì ní ìgbà tí o ti tó wọn ní ọkùnrin òun balẹ̀ mú kí mọ́gì àti àti ìṣá káwọn tó wọlé ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún á sì kò sí tí bàbá mo bá yà yà á ọdún kan. ní rọ́ọ̀kù lẹ́wà ọ̀dà àbúkẹ́ sọ̀rọ̀ ìdára mo fẹ́ kábẹ̀ ní mi. Mo fẹ́ ọlọ́run sàánú àwọn àjùbẹ́ náà lọ. Àwọn ní àga ní sábùkí ni, táwọn àgbàlagbà tẹ́tẹ̀ ń tó lè kí kún kwụsị kún sí kò sí káwọn wọlé ti sáyìn fẹ́yẹ́yẹ́ tó àwọn òun máa ń kí lọ́rùn jẹ́ ọmọ àkáwà ní ìfowópamọ́ ụka kàkẹ́rà kan lọ́pọ̀lọpọ̀ àti gbogbo àwọn ará ẹni ó bẹ̀. tó ṣe ìwà yẹn ìṣẹ́gun tó kàkẹ́rà yẹn apá kan ọmọ òdàgbà ni wọ́n wá jẹ́ tí ó fi bùkátà aláwọ̀ sọ́rọ̀ láàbọ̀ àpọ̀. Tí bọ́dà bá bẹ̀rẹ̀ Quran ní Tàràwí ni wọn, àwọ̀ ẹwà ìyàwó ìráyè. Ní wọ́n kù nílẹ̀ kèbèrí, ẹni tí Tàràwí rẹ̀ láyè, láwọn tó wáyé lọ Ramadan láyè. Àwọn ká Ramadan lọ fún pé all their limbs leave wọn bọ́ wọ́n ti sí nínú Ramadan mi. Bùkátà wà ti sàkè wá àgbo rẹ̀. Àwọn àwọn ọmọ kàkìlá mi mẹ́rin mi lórí ìlú kan ẹ máa rí káwọn yẹn wọ́n ní ìsèmẹ́ka alábàtà ní bẹ̀rẹ̀ wọn wọ́n ti sáré jẹ alábàtà pé ẹ wá wọ́n mú lu ọmọdà wọ́n mú lọ́kọ́ máa fẹ́ dábàá náà wọn á ti ṣe ẹ̀kọ́ wa lọ́mọ bẹ́ẹ̀ ti fẹ́ ní ó ti o kí wọ́n á tí ó bá wọn ní ó tí ó gẹ́gẹ́ ẹ̀rọ gbọ́n.

ara bí tí ẹranko ní gbé wọn lọ wọ́n kọ́ kí ó dá padà. à ń sọ ní ìlú mẹ́ìlá àbínà. mo fẹ́ tẹ̀ ní ìlú mẹ́ìlá àbínà mo fẹ́ tí wọ́n tẹ̀ sí èsì mo tí wọ́n padà ní mo tí wọ́n pò lójú ọ̀nà tí wọ́n pò yẹn èèyàn lówó lọ́wọ́ ọlọ́run ẹ̀ ló

gbogbo ẹnìtì àhábàní tìrì ó ra ọkọ̀ rẹ̀ nù lójú bá já ọ̀kẹ́rẹ́ tó borí ìrókò ojú ọ̀gá wọ́n tọ́ka tó sẹ́nu ọgbà pẹ̀lẹ́ lóòrè kí ni ó wà ní ọlẹ̀ fọ́kọ́ lẹ́kọ́ o ebi ti pa ó ti bẹ̀ẹ̀bẹ̀ ó ti mẹ́rin ọkùnrin tó náà wò mẹ́rin rẹ̀ يريد الله أن يخفف عنكم أتبع يريد الله الله tó bá wa ó lè ní ìtì àdájì kan lórí

mo bá rò pé wọn nìkan ló ń lóhùn kò sí kòkòrò mẹ́. olójú kò kúrò kò kúrò kọ́ ó lè ka bí fẹ́ wù ọ́ ní ẹlòmíì náà bẹ́ẹ̀ lẹ́lòmíì náà tún wù ú torí yìí yóò lè wọ́n wù àwọn ọmọ ń yí wọ́n láti fẹ́ ni ó lè yí wọ́n láti fẹ́ dúró gbà bẹ́ẹ̀. wa àti sọ́kẹ̀rù

tòbá tó rà lówó tó kéré tí mo fẹ́ mú bàbá náà fẹ́ sọ̀rọ̀ nípa tààdùnù dòdà tí àwọn ojú ẹ̀ ọ̀kan lọ ó ní nínú àánú tọ́lọ̀ ọba aláàfin ṣe fún wa ẹ̀sẹ̀tẹ́lì fóbìnrin ó fẹ́ tí ó gbà wípé ìfẹ́ tó rí ẹ̀ márùn lọ́dọ̀ rẹ̀ nìkan ló wà lọ́pọ̀ rẹ̀ bí a bá rí ẹni tí ń jábọ́ paná nílé kòrè tí ń jábọ́ paná lọ́wọ́ lọ́dọ̀ tó ń jábọ́ paná bẹ́ẹ̀ tó wù ú yẹn kò wá sí bọ́ọ̀lù pé ọpọlọ òun kú mẹ́ so you don't need to accept it pé á bọ́ọ̀lù ti fẹ́ ọmọbìnrin yẹn kékeré ó fi ṣàdánwò sí ọba aláàbò sọ yìí ó ní wàhùn ní kọrin ìgbà àmúlò wọ́n ní ìsánù òun náà wàhùn ní kọrin ní dáàlú dọ̀ ìfà àmọ́ ọ̀nà kéde ìmọ̀ra adá ọkùnrin ní ẹni tọ́pọ̀ máa o tó bá kí ni o tó bá dúwájú olólùfẹ́ rẹ̀ tó bá rí tó fẹ́ ẹ̀tọ́lá tó bá jẹ́ ìjọ́rọ̀ kí ni ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yóò wà fúrájà lápọ̀dọ̀ sí ìkẹ́ torí pé ó kẹ̀gbọ́ kéèyàn sọ pé òun rí mẹ́sẹ̀jì tí ọkọ sẹ́ndì sí lẹ́bí ìkẹ́ tó fẹ́ tẹ́tẹ́lẹ̀ kò wá bí wọn bẹ́ẹ̀ dúdà ń balẹ̀ wá dẹ̀ bí pé ó wá pè kalẹ̀ ó ní wọ́n ti mọ̀ kó lè ṣe ìmọ̀ ó wá pè àmọ́ rẹ̀ kalẹ̀ pé bàbá yóò ní rìn tó ń tẹ̀lá yé bí láàrin kù bí láàrin kù bí láàrin kù ní ọjọ́ bí mo kéèyàn ẹ̀sẹ̀ mo bí ètò òkùnrin o ó fẹ́ sí àrábẹ̀ ìmọ̀ sọ́lẹ́tò yẹn ó wá tẹ ojú tẹ ọ̀nà rẹ̀ oníjìn rẹ̀ ọmọ ìfò kò tẹ́lẹ̀ tó jẹ̀bi láti tẹ́lẹ̀ rẹ̀ ó ní tẹ́lẹ̀ ra rẹ̀ lórí tẹ́kí ni aláwádìí rẹ̀ a ní kí ni mọ̀nà rẹ̀ wà ní bàbá rẹ̀ wà wá ìnọ́mbà tó pọ̀ ní mọ̀nà rẹ̀ mú mo fi ẹni bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wàkúlù kọ́lé ìsàmú bọ́ọ̀lì ìgbàgbà ẹ̀kọ́ sí ọkùnrin gẹ́gẹ́ bí ènìyàn agbára òsì lọ́wọ́ ọ̀rọ̀bá láti darí ẹ̀ ẹ̀kẹ́ ní bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run kí ni o pẹ̀lú wa ẹ ṣe ní ọdún ẹ bẹ̀rù ọba rẹ̀ náà ẹ má rí kẹ́kọ̀ọ́ kan lẹ̀ يا أيها الذين آمنوا لا تأخذوا أموالكم بينكم بالباطل إلا إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما يا أيها الذين آمنوا تأتينا بأهلكم كل يوم دعوة كما تقولوا يا أيها الذين آمنوا Nínú wa ta ló pẹ́ta lọ́wọ́ pè kalẹ̀ pé kí ló fẹ́ kí n bẹ ọkùnrin ní àbóbìnrin. Abẹ́bìnrin àrẹ kí ni? Abára ní sábára. Tọ́lá ti sọ́wọ́ èèyàn ni, ẹ̀rọ ló ti pèsè,

ó sì ń lọ ó kọ̀ọ̀fẹ́ jalè kí náà kò kọ̀ọ̀fẹ́ jalè ó jalè ní tó jalè ó jalè ní lọ́rọ̀ ní ó jalè wọ́n sì ń ọ̀sẹ̀ bọ́lọ́ sí láwọn oṣù ẹ̀mù mẹ́wàá rẹ̀ tó ní bọ́ọ̀lù Ghana ní àbó ní South Africa ó ní rárá tí wọ́n lọ sí gbogbo ẹ̀sẹ̀ mélòó mẹ́wàá rẹ̀ ṣe ó ní ẹ̀ẹ́m ṣe ọ̀hún business online. bí ọ̀la ò ní ìdìbò lẹ́yìn tó ń ṣe ó lè ní látàkùnù àmúwẹ̀lẹ̀kùn bẹ́ẹ̀ yẹ́kùn bèèrè ẹ má fọ́nà àbàjẹ́ jẹ́ owó tó jẹ́ síkì tẹ̀tọ̀ yìí ẹ má fọ́nà àbàjẹ́ sọ́dẹ̀ tọ́ yìí gbogbo ìran tó bá ń pè ní tẹ́tẹ́ pátápátá àrámù ni ìran tí tẹ́tẹ́ bá rí kí ni ẹni pé mo bá lò ní lọ bá lọ́fíìsì wọn wọ́n lẹ sá lórí fóònù ẹ lọ́jọ́ twenty eight five thousand or five thousand yẹ kiri just cash káwà ló pé ah, iná ìtara ní ìdòwò ń sóhùn òní ìwọ́n fẹ́ yẹ́ ìdìwò àbí òkè bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà yẹ́ ìṣọ́nà tó dáa ẹ má dá bọ́ wọ̀nyẹ̀ ṣe bàbá ìṣẹ̀gún gbogbo ẹ̀ náírà bẹ́ẹ̀ mo sọ fún wọn ní kẹlú ọdún kẹsẹ́ àti méjì wọ́n ṣe kíọ́sì náírà bẹ́ẹ̀ tó lé ní ogún wọ́n rò pé gbogbo kó lọ àtẹ́nu olùwà náà ní òkú

àwọn ọlọ́kùnrin ẹ̀yọ́kùn lè bá ṣe ẹ má jẹ́ àwọn ọ̀nà ìfọ́wọ́rí gbogbo yahoo plus yahoo marriage yahoo kiri kẹ̀kẹ́ ọ̀nà tí ó dá ní. ilé àǹtakùnrin àtijọ́ ọ̀sán àǹtakùnrin ọmọ tó ń gbà ṣe lára yìí tí a lè gbà ní kàtá tábẹ́ni ẹ̀tọ́ sówó ẹlòmíì àǹtakùnrin àtijọ́ àrọ̀ àyàfi tó bá jẹ́ òwò transaction kéèyàn bá rẹ̀ ní pé kíni ó bá rẹ̀ ní ìṣòwò ìdáwọ̀ ìṣòwò àtàwọn ọdún nìkan ó wà sí gbà mú wa mo fẹ́ òun tó dídẹ tó ń lóore jùlọ nìyẹn aláàfúrú báyà ń sẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ̀nà táwọn ń gbà fún wa lẹ́mìí ó ní báyà ń sẹ́lẹ̀ náà ni wọ́n wá fẹ́ pa láró tó pé ìnàlá àhàrùwàmà أحل الله البيع وحرم البيع وحرم الربا وقف ربا وقف لارو وقف لارو wọ́n ẹ pásítà jì ní kìníkà àgbé kìní mi kìníkà ni gbogbo إلا أن تكون تجارة تجارة أن تراب منكم ó gbọ́dọ̀ jẹ́ pé láàrin buyer and seller wọ́n gbọ́dọ̀ ẹ̀ẹ́ta ṣígáte afẹ́tẹ̀bíyìí gbọ́dọ̀ wà láàrin àwọn méjèèjì tààrọ́bìn ó gbọ́dọ̀ ó mi èmi ní wà fún ọ ó wù mí ń ni

àbí mo wá rò pé pé ah, èmi ni ìyàwó sọ dì láì ah, ara kàkàkiri ìlà gbó ìlú àti kiri kan ilẹ̀ wo ní ilé okó ilẹ̀ ló wà lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ parẹ́ èèyàn gbọ́dọ̀ wọ́n pé ọ̀nà òòrùn ní àwòrán ọwọ́ abẹ́ odò ọ̀bẹ gbogbo tí ìjọba bá gbá tó lẹ́bìnrin bẹ́ẹ̀ bá jíìpù new latest ó ní òkun tó ló ń bọ̀ ìwà fọ́ ó ti kọjá ara rẹ̀ tó gbọ́wọ́ tó gbọ́wọ́ tó bẹ́ẹ̀ lò tó kọ̀ òjò báyé máa ọmọ tí ó pa ọmọ sẹ́lẹ̀tọ̀ kan lónìí dájọ́ rẹ̀ wọ́n lu ó fẹ́ torí ìgbádùn ara ẹ̀ nìkan ṣoṣo tí ó gbé ìgbádùn ara ẹ̀ nìkan ṣoṣo gbogbo ìdí owó ti fẹ́ bà wọ́n lórí jẹ́ ìgbádùn bí òkè ìgbádùn owó nìkan ló bá bàbá ìgbádùn àmọ́ kó kọ lé ẹbí ó lé ní ó bàjẹ́ ó dà tó bá bí mo tún gbogbo ọmọ jẹ́ ìjọba wa ní sentence to death by hanging torí kó pa ọmọ àfẹ́sọ́nà rẹ̀ gẹ́fẹ̀rẹ̀ àwọn abúrúkẹ́ ní gẹ́fẹ̀rẹ̀ nínú ó bà fẹ́ àwọn àwọn orí wo pé ẹwàjọ́ ọmọdé ń kọ́kọ́ bẹ́ẹ̀ nínú rọ́bà rọ́bà tí wọ́n máa tọ́lá lẹ́yìn inú rẹ̀ náà wà dùn tẹ̀kọ́ tó bá jẹ́ ilé lóṣìṣẹ́ ké ní ó tó àgbẹ̀ báyìí ó tó bá bẹ́ẹ̀ ó tẹ́lẹ̀ wọ́n bá ń tẹ́lẹ̀ ìjọ wá fún àti ẹ̀ka tó wá ní bàbá ẹgbẹ́ ìgbésí ọmọ ẹ̀ sí. ọ̀yà wọ́n bá tùlù èèyàn gbọ́dọ̀ wá rò parẹ́ wọ́n rò pé á mẹ́fà nìyí àdájọ́ sọ́nù bá wà lọ́sọ̀rọ̀ àdéhùn lọ́la àgbà ó ní gbogbo ẹni ó mú ọ̀bẹ kan ó ti wá parẹ̀ láyé ó ní ìyá ti ìyá ọmọ ìsìyà àná wọ́n ti yá ti ìyá àbí ọ̀bẹ tó fi kúnra rẹ̀ yóò mú ọ̀bẹ lọ́wọ́ bá ìjọ ìsìyà náà tó ọ̀tún ọ̀tún rẹ̀ fún rẹ̀ tó bá jẹ́ pé ìwọ náà ló bá mú yóò fún ọ̀tún ìgbọ̀n gbé fún ẹ rẹ̀ fún rẹ̀

wọ́n sẹ́ni ó lè jẹ́ abẹ́kọ̀ àlá ó fún alọ́sí dáàbì sórí rẹ̀ ó lànà dáàbì ní sórí ikú ó lànà bẹ́ẹ̀ òní káwọn àbẹ́ kí òun wáyé sí káàrà ìlòkún rọ̀ì nínú ẹ̀ kó áyà ìlànà yọ sọ fún ayé pé bẹ́ẹ̀ ni ká mọ́ mu ni wọ́n lè rí ẹlẹ́rìí rẹ̀ ní ká mọ́ mu gbó ẹlẹ́rìí wọ́n máa wà sọ fún mi pé èmi ò ní kó má ti sìgá o pé àmọ́ ní bá dìjọ kọ sára rẹ̀ ni tó fún ara yọ lórí o yọ rẹ para rẹ ọlọ́dọ̀ tó wà lẹ́yìn tó para wa adó wa láti lọ fún bàbá